له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله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 لقمان الحكيم ابنه بقوله يا بني إن إن تقم مثقال حبة من خردل فتقم في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله فالمظلمة مع من خفيت فإن الله سبحانه وتعالى سيخرجها يوم القيامة سواء كانت في جوف الجبل أو في جوف الماء أو في أي مكان خفي في السماوات أو في الأرض وعلى هذا بينا لنا أقسام الظلم وبينا لنا أنواع الظلمة وبينا لنا ما كنا نعاملهم بالظلم وما كانوا يستحقون هذا من عندنا ومن ذلكم أسلافنا بل رئيسهم رسول الله صلى الله عليه وسلم الذي أوصانا بوصايا عديدة منها ما أوصانا به عن النساء وقد قال رسول الله صلى الله عليه وسلم على رؤوس الناس في حجة الوداع جمع الله له عددا غفيرا من الناس ما كان الله جمع مثله له قط وعلى رؤوس الجميع يعلن صاحب النبوة بقوله استوصوا بالنساء خيرا ومن ذلك معاملة رسول الله صلى الله عليه وسلم مع أزواجه عندما كفرن عنده وهو بالمدينة كيف كان رسول الله صلى الله عليه وسلم يصبر ويتحملهن ويحسن إليهن مع هذا كن رضي الله تعالى عنهن جميعا على مهابة للرسول الله صلى الله عليه وسلم وعلى حياء كبير من صاحب النبوة صلوات ربي وسلامه عليه واليوم نتطرق إلى حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها والحديث مخرج في الصحيحين وفي غيرهما قالت أم المؤمنين عائشة بنت الصديق الصديقة بنت الصديق أن رسول الله صلى الله عليه وسلم أن نساء رسول الله صلى الله عليه وسلم كن حزبين فحزب في عائشة فحزب في عائشة وحفصة وصفية وسودة وحزب آخر فيه أم سلمة وسائر نساء رسول الله صلى الله عليه وسلم الحديث ọpẹ́ ni fọ́lọ́wọ́ bá tó síwá ní mùsùlùmí àtọrọ àlìkún ìkẹ́ ọlọ́wọ́ bá ti gẹ́rẹ̀ fún ànìyàn bí wa sallallahu alaihi wasallam ẹn tọ́lọ̀wọ́n láti jẹ́ ìkẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlìkọ́ kí annabi wa bá ní sàlìkọ́ lárẹ̀ àti àwálẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní gbogbo alìkiyama ẹ̀yọ́ ma yànú ẹ̀sìn mo ń fi àjọyọ̀ létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ òtẹ́ mẹ́rin náà lè fi ìbẹ̀rù rẹ̀ eléyìí ni àsọtẹ́lẹ̀ kábẹ̀rù wọn bá kọjá pé ń tọ́dá ní ọmọ ẹ̀tẹ̀nuwa jáde ń tọ́dá ní ọmọ ẹ̀tọ́wọ́wàtẹ̀ níwà bí wa ta'ala jọkọ̀ oṣù rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ́sùwa níbi khushu'un nifaq ìmá bẹ̀rù ọlọ́run ọba ní gbangba ní ti ẹ̀tàn tí kọ̀rọ̀ ìfẹ́ inú tí ó mọ̀ tí wọ́n lọ sí ibi calcium jẹ̀mọ́ra àkúrò ní nǹkan tá a wà àwọn àbálàbà níbi tá lò jìnà ibi tá yí àwọn lọ́kọ̀ Lukmanul Hakim wà sọ́yà rẹ̀ àwọn àsọ́lẹ̀ tọ́sọ́ tá ní tí òun bìbá lè sọ báhùn tó bá lè bọ́mà rẹ̀ lò báhùn di ibn láìtàlá yóò jèrè Lukmanu ń kí àjọṣe tó dá láàrin ẹ̀dá

látòrí àwọn ànàbí ẹ̀sìn bẹ́ẹ̀ sí báyìí lẹ́yìn àti ọlọ́run lẹ́yìn rẹ̀ àtẹ́sọ̀ àtàlám àwọn òǹbí wa ló tún kú ṣùgbọ́n àwọn òǹbí àtẹ́sẹ̀ náà lẹ́nu àlà èyí tí wọ́n bá ti sọ fún wa tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run àgbọ̀rọ̀ tẹ̀lé wọn bẹ̀ ṣùgbọ́n àbá ń fi sì lò ní ìsọ̀tẹ̀lé èsì tí nǹkan mí ọ̀rọ̀ wọn lójú ọjẹ́ nǹkan halali àti àgbègbè lẹ́yìn ibi tá a wá dé níbi tí ọmọ tí lùkúrẹ̀ ti sọ fún mọ̀rẹ̀ pé kọjọ́ kọ́mọ̀ bá wà ń di àbòsí bábòsí tèmi ó kéré àbò tóbi ọlọ́run lọ́jà níjọ́ bùkún ìfìyàmẹ́ eléyìí ló gbé

kọ́wá lọ ta owó ẹ̀yọ jọ owó ẹ̀yọ ó wá kò lọ́tẹ̀ dúdú tí wọ́n fi pádì kòkó láàrínláàrínlá tí wọ́n sun wọ́n yí mọ́ra wọn kọ́ wá fi hàn àpò kó fi rọ́pò jabbaru samawati wal ardi abusọ́gani akílẹ̀ ilé bákan náà àwọn wa àǹfààbòsí bẹ́ẹ̀ ara wá lò àtàlàyé àwọn tọ́lọ sáájú wa ìbẹ̀lẹ̀wádé

kí lariwo táwọn ilé ń pariwo òun náà ni pé ẹ mọ̀ wọlé àfa ẹ wọlé ẹlẹ́à ẹ wọlé ẹni tí òun ẹ ẹ ògiri mọ̀ tìrí ògiri ní àtìrí tí ò jẹ́ pé òun kálukú àfikọ̀rọ̀ wáyọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala bá a ti ń bá wọn yàgò wá lò bá a ti ń bá wọn kọ̀ wá lò bá a ti ń bá wọn wá lò. lọ́nà tó sọ fún wa nínú hadithi abdul umar tani adayus dayus kò ní wà aljanna dayus ó ní gbogbo ọkùnrin tí máa ń lọ rèé ra orí ibú wá láti ta yọ wàhálà fáwọn yóò ya yàwó yọ́ lọ bára sokoto bluefield yọ́ máa kó wọlé bàtà àbànújẹ́ ikú ọkọ̀ òfò ẹ̀mí wèrètọ̀ jáyọjà gbogbo ẹ̀dẹ̀ àjábáwọn inú òkúlé rẹ̀ kọ́dà gbogbo bàtíyàwó rẹ̀ tí bá márùn ọ ikú ọkọ̀ bó àwọn àbúwá ah, ló tẹ̀ra kú ọkọ̀ wálé ní lónìí tọ́lọ́ ní ó láwà ó lọ́wọ́ láàrin kú ọkọ̀ mo ti gbọ́ rí lẹ́nu ẹnìkan náà síta kasọ́jọ́ ní bọ́t ṣé ẹ̀yin náà ní kú àkọ́bí ikú àkọ́bí bò ní ìtẹ́yìn ò lè bẹ́rọ̀ kí wọ́n ẹ̀sẹ̀lẹ̀ sọ́tẹ̀yìn àgẹ́ ìjọba wọn sọ pápá à ah, ṣé ẹ̀ẹ́dẹ́gbàtà àbànújẹ́ lé ọ̀làwọ̀ òdìbàtà àbànújẹ́ ń tọ̀ ṣùgbọ́n pàtàkì à àwọn ní ọwà ọwà ọwà sẹ́yìn tí wò fún ẹ̀mí dáadáa dábáyì láàmà wá gbọ́lọ́ tòlú sí ànábì ìfàṣẹ́lẹ̀ náà lọ́bá ní kọ̀ọ̀tọ́ mọ́ àwọn bọ̀ àwọn àsọ́tẹ̀ tí wá ń sọ pa àwọn obìnrin ànábì jí ó yàwó kan aṣọ bó ti wẹ̀tọ̀ yẹ́ kẹ́kẹ́ tí a bá ń kó ogó yàwó kan bọ́jú gbẹ̀ kí a mọ̀ kọ̀ sí ẹni tó lè ṣe dáa bí ànábì sallallahu alaihi kan lọ ìdí àwọn adé nù sọ ẹnu wúsùbà yẹn lẹ́nì káfí lọ sí nǹkan mi jẹ̀mọ́ra lára àwọn ẹ̀kọ́ tó ga tá a kọ́ lára nàbì sallallahu alaihi wasallam oníkéèyàn ọgbọ́n nínú ọgbọ́n lóde kọ́mọ̀ tí ẹ máa sọ wájú kọ́mọ̀ tí ẹ máa sọ ọmọ tẹ́yìn ànábì yáyì sallallahu alaihi wasallam èèmọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ànábì wípé tẹ́ ẹ bá súnmọ̀ lárúbáwá ẹ rí àwọn àtìtì kan lára wọn tí ò ní ìtẹ́yìn lọ́rùn tẹ́ ẹ bá wọ́n ń tàǹpa nẹ́bì ẹ̀wà nígbà tí ọ̀tẹ́yìn lọ́rùn nínú ìran ẹ̀rí bára ti tẹ́ ẹ bá wọ́n sọ Yorùbá tẹ́ ẹ bá wọ́n tí ìjọba bá tẹ́yìn lọ́rùn lára wọn tó wù yín pé níjọ bá wọ́n ń tàǹpa nẹ́bì ẹ bá rí pé ọ̀gá nẹ́bì bẹ̀ kí etí ṣe Yorùbá bẹ́ẹ̀ lọ́lẹ̀ yíbò tí wọ́n bá ní ìwà kẹtí wà ìdá pin wàláì tẹ́ bá ń tàǹpa nẹ́bì ẹ rí ànẹ́bì lọ́gá rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwùsá tẹ́ ẹ bá rí ìwà kan tọ́jà àmọ́ sùgbọ́n mọ̀ mọ̀ mú ànẹ́bì ó fi ṣe mọ́dẹ́lì kúdùwà fún gbogbo ayé pátá salawatu rabbi wa salamu alayhi Ànábì sallallahu alaihi wa sallam ìyàwó Aisha radiyallahu ta'ala anha wardaha àwọn ẹ̀mbà ní sọ̀rọ̀ yìí alábẹ̀rẹ̀ kan ní tọ́jọ́ wípé ìntọ́sẹ̀lẹ̀ ń bẹ́ ọ́sákọ̀rọ̀ gan ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala mọ̀ nípa Ànábì o ìyàwó Aisha ẹ̀wọ̀ bìtẹ́tọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní inna nisaa rasulillahi sallallahu alaihi wasallam awa àyàwó annabi nínú ilé kúnnà ṣìgbẹ́rin afọ́síméjì fífọ́síméjì yẹn kèése tìjà fọ́sẹ̀ ni àwátá àbú wa wọ́n tara wọn ìyàwó Aisha àwọn ní ẹ̀ẹ́dì fàṣàn 8 nínú fẹ́ṣẹ̀ wọn hapsọ̀ mẹ́mẹ́ tó jẹ́ ìyàwó hapsọ̀ mẹ́mẹ́ tí ó jí ọmọ fún amírù mùmìnir Umar bin Khattab ìyàwó Sọfíyà bint Sufyayy ọ̀ṣẹ̀ yẹn náà wà lọ́dọ̀ ìyàwó Aisha ìyàwó Sauda táà ní akídù ìyàwó Aisha ọ̀sáájú akídù rẹ̀ ṣùgbọ́n ìyàwó Aisha èsì ìtò ògbé ni fain fain ta lọ́yẹ̀ bí fàṣẹ̀ yẹn ìyàwó Aisha níbi ẹ̀ntọ́ ẹ̀ bí ibẹ̀ òní umu salama wà sáírù nìkan sọ̀rọ̀ sọ́lá àtàwọn ìyàwó ẹ̀nàbí yòókù ìyàwó ẹ̀ṣọ́ wà káwà táwa náà yòókù jọ náà lọ́wọ́ ẹni tó ti kejì umu salama mẹ́ òní ìyàwó tá à ń pè ní umu lẹ́nàlá Zainab bintu Jash al-Asadiyya lẹ́yìn rẹ̀ umu Habiba الأموية لين هي وجويرية بنت الحارث الخزاعية لين هي و... لا إله إلا الله ميمونة بنت الحارث الهلالية أهو أنفسهم أو أكو يا وكا أنت وني زينب بنت خزيمة èmànìyàn lára àwọn ìyàwó àtàkùnrin ṣùgbọ́n wọ́n tẹ́kẹ̀ẹ́ ojú àdàbí náà ni wọ́n kú wọ́n máa ń pè ní umul masakin alàjẹ́ wọn nu ìyá àwọn aláìní ìyá àwọn olùsì ìyá ilé ìbúnyẹ̀ lárẹ̀ níbi tó yàwọ́ dé ẹ àwọn èèyàn bá ìbànújẹ́ lọ́dọ̀ rẹ̀ ó sì ní tó fi lè rẹ̀ lẹ́kún kó tó wá àti kó bàbá kọ̀dá ń gẹ́gẹ́ isa máa fi tọ̀rẹ́ nítorí tọ̀lọ́nù wọ́n máa ń kò ní umul masakin ذكر ابن سعد في الطبقات أبا ابن سعد رحمه الله وجه الطبقات من إيه زينب بن خزيمة زينب بن مساكين ìgbà tó sẹ́lẹ̀ ìsì àìpẹ́ sígbà náà ni àdúgbà tó ń fẹ́ umu salama lọ́pàá tó jẹ́ pé yàrá tí ìyá yẹn ń lò umu salama ni àdúgbà padà wà fẹ́ sí yàrá rẹ̀ fine kò sáwọn mẹ́mà fàtàn a ìyàwó aisha ìyàwó hafsọ tẹjọ ma umar ìyàwó sọ̀fíyà bíntu Kìyáyì àti ìyàwó sáúdá amẹ́rin fàtàbí ìyàwó umu salama ìyàwó zainab bíntu jash al'asadiyya umu habiba al'umawiyya juwairiyya bíntu al-harith al-khuza'iyya maimuna bíntu al-harith al-hilaliyya ma ada zainab bíntu khuzaimata ummil masakin rọ́bì Allahu ta'ala anhunna tọ́lọ́mọ́tà bá ní kí àwọn ìyàwó tẹ́jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam àti fásọ́ méjèèjì tí ó wọ́n fẹ́ bára wọn ṣe àwọn ènìyàn máa jọ ọjọ́ kò sọ̀rọ̀ wọ́n jọ ṣàwàdà tí ọlọ́run sáà bá dáwọ́ àti ẹ sallallahu alaihi wasallam ọba di wípé kánà náà ìdá àrọ́dù àyúdù ìrìn àfàfà máa di yàtá kánà yàtà harrọ́ náà bí hadayáwó yóò máa àìṣà rọ́bí allah ta'ala na ọ̀dọ́ àwọn ará àtàtà ìjà àtàbẹ́ táwọn kan fẹ́ wá bọ́ nàbí ní nǹkan wọ́n wà máa tẹ̀wádìí wípé nígbò ni àdébí ọ̀wà ìyàwó àìṣà àwọn kí ló sì bá ń à ah, ní nígbàtà ti gbọ́ pé ìyàwó Aisha ànábì láìkí ẹgẹ́ ó dẹ̀bẹ̀ ànábì láìkí ju àwọn ìyàwó yòókù lọ àwọn ti bẹ̀ẹ́ tọrẹ sọ́dọ̀ náà bẹ́yàn wá gbóúnjẹ ilé ìṣẹ́ ń ṣé yóò tẹ́ àyàwó ayòkú lọ́rùn àbí òdìtì ọlọ́run bá náà ní ọ̀pọ̀lọpọ̀ àfáà ti lè gbọ́yé kò sí ń tọ́ ka àwọn èèyàn níbi eléyìí èyí tó kó ń ká dúkú náà ní èèmọ̀ àṣàyé ẹ̀ èyí tó bá ti dojú kọ ẹnìkan yọ ọkọ yìí sí ẹlòmíì afẹ́ kí ànábì ọba níbẹ̀ náà kọ́rẹ́ ti dáadáa pẹ̀lú wa lọ́dọ̀ ọ̀sán àtàlá ṣùgbọ́n táwọn tẹ́lẹ̀ wípé ìgbà tí lórí ó dùn jù ìlàfẹ́kẹ́gbò wọ́ dọ́dọ̀ rẹ̀ kọ́ wá sí ìdùnnú yẹn kó fi bá ní ṣe àdúrà fine yàtọ̀ fún yìí o àwọn kan bẹ́ẹ̀ lọ sọ̀hábà bó ti wá nù hadithi ummi salama ummi salama ni kánil ansor àwọn ansori yukiruna ìsáfà rasulillahi sallallahu alaihi wasallam wọ́n pọ̀ náà wọ́n pọ̀ lẹ́yìn tí máa ń wá pé bóòlù àròsí ní ànábì àwọn ansori bóòlù àròsí ní ànábì gbogbo ní ọmọ ń sáré lórí ẹ̀ ẹlòmí ò lè gbọ́mọ̀ ìdíje wípé ẹlọ́wọlé ànàbí tí wọ́n lé lúbọ̀ ọmọ rẹ̀ obìnrin yọba àwọn ìyá wa sí ẹ̀nà tí ah, olùbọ̀ wà lóyún ìlúbọ̀ ah, yóò kù díẹ̀ ọmọ ìtì mú wọn ń tẹ́ ẹ̀rọ kódà ẹlòmí àmọ́ ara ọmọ rẹ̀ pé kó gbóúnjẹ sọ̀rọ̀ sàfúlá tẹ́tí ọmọ gbóúnjẹ ń bọ̀ àdébìlẹ̀ sáré sọ nǹkan mí pé ah, àbẹ́kùnrin bàbá rẹ̀ gbé wá

ẹnì kẹta Ammar ibn Hazm ẹnì karùn Abu Ayyub al-Ansari torí kíni ní kúrúbì juwarihim ní ọ̀sán tó ráwọ̀ eléyìí ibi tá àbẹ̀bí kọ́lé sí ẹgbẹ̀ẹ̀gbẹ́ àbẹ̀bí nílé tí wọ́n wà àwọn tó jẹ́ nébù àbẹ̀bí àwọn ọmọ wa lọ sọ ṣé ẹran bẹ́ẹ̀ ní ọ̀gẹ̀ àbẹ̀bí táwọn àbẹ̀bí ṣe bẹ̀ tí wọ́n ní búrẹ́dì ńlé tí wọ́n lómi ní àdúgbò lómi ìṣẹ́ wọ́n máa fi ìgbòhù dáadáa láàrín ọ̀pẹ́ àwọn tábìlì tó jẹ́ ará àdúgbò wa tí a gbọ́dọ̀ yàtọ̀ nínú dáadáa tá a máa ti fi jẹ̀mọ́ ọbẹ̀ ẹjọ́ náà lọ́nà dà lónìí ẹran ẹjọ́ náà tẹ̀gbé tààfọ́n nàbí sàfàràn èdà lónìí ẹlòmí ọwọ́ àwòsùsùn tó bá múlé tó àfà tí ọbẹ̀ rí ìyẹ ẹdìẹ ń ta yẹyẹ tí ó sì fọ́n tẹ̀kẹ́ pé à ìwà yẹn ti wọ́rẹ́ díẹ̀ wọ́n bọ́ àní ṣẹ́bí ọ̀sá sọ̀rọ̀ ládùúgbò oríṣiríṣi àwọn ọmọbìnrin nù iná ló sì báyé wádé bí ọba wádé yìí àbọ̀ kí ló kà àfá pẹ̀lú àjò ogun na kí ló fi mẹ́sì àfá mu ẹnìkan wá bá sọ fún àfá ṣé yóò wà sọ méjì pọ̀ lẹ́ẹ̀kan náà ni wàlọ́yà àfá náà tó wà ń pò ẹn tí ó tún máa fún ẹn tẹ́yìn ò lè mọ̀ pé kò sí ẹ̀gá lọ́wọ́ ẹ̀ ilé àti sọ́sọ́ àwọn máa dájọ́ sí kí é ti pé wọ́n sọ pé àfá ìwọ́n lórí

ó fi kókó jù nínú kí n sì rè kiri ẹnìkan o lẹ́nìkan wá nígbà ah, pẹ̀lú àdúrà pọ̀ pẹ̀lú bíi bíbí ẹ̀kẹ́ àbọ̀ ẹgbẹ̀rún kan kò ṣeé ṣe fine àwọn eléyìí wọ́n èé fi àdúrà sọ́ọ̀mì ọ̀pọ̀ oúnjẹ ó sì dáadáa wọ́n mọ̀ wá gbé fún ànàbí sallallahu alaihi wasallam àwọn èèyàn kí ní ìwà máa du àwọn ìyàwó yìí tí a bá ti wá gbé nǹkan kan wá bá nàbí bóyá apẹ̀rẹ̀ ká sọ pé wọ́n gbé apẹ̀rẹ̀ ọsàn wá ẹni tó fẹ́ gbé wá yóò rí pé ànábì táìmù tẹ̀wọ́n lọ́dọ̀ ìṣà ni láti yàrá àyàwá ìṣà yìí ò ní wọ́n ànábì ọwà pin yóò sì lédè kápẹ́ mọ́mọ́nà ẹ̀kọ́ kẹ́nìkọ̀ọ̀kan mọ́mọ́nà ni ó fún wọn ṣùgbọ́n ní bí àwọn àyàwá lórí wípé wọ́n iye jẹ́ fún ọjọ́ tèmi ó ti jẹ́ pé yàrá iṣẹ́ àwọn ti máa pín àwọn ìwà sọ fún ẹ pé àwọn sàádé àyẹ́ ìṣiṣẹ́ wọn ó kàlùkù náà wò pé gbígbàdúrà lòun fẹ́ ìyọ̀dọ́ lòun fẹ́ níbo làdẹ̀ bí ọ wà tọ́nà bí sí láìkì ibẹ̀ ju àyè mí lọ ní ìtàwọn tí ìwádìí tí àrí àmọ́ ń fẹ́ kí tààrà àwọn kọ́dọ́rọ̀ àdébí ìkú mùsùlùmá àti àwọn èèyàn àwọn yòókù wọn bá kìnnìkìnnì wọ́n ní kí làfẹ́ ṣe báyìí àkúdà ah, á sọ sínú wọn náà ni ìrẹ̀ ẹ̀sọ́ ìdá àjọpọ̀ sọ́nà àlẹ́ kí ẹ̀nà bá ti wọ́tọ́dọ̀ rẹ̀ ń pín lọ́dọ̀ wa ni táìmù tí wà lọ́rin méjì ni tí ó lọ́dọ̀ rẹ̀ ti pé wà ní bá sọ̀rọ̀ yìí wípé gbogbo bí ó máa nǹkan tí ẹ máa wá gbé fún kálukú wọn láti yàrá Aisha ó àwa náà bẹ́ẹ̀ ṣe ẹ rí kábàbà àwọn àpapọ̀ déédéé ní àìsí ìṣe ọkọ̀ tí ọ̀dá àwọn tí ó ń gbé nǹkan wá ẹ bá ní máa sọ lórí mímbàrì ìsáhùn lẹ́nu tí wọ́n ti lórí mímbàrì kò sí tó lé ń bẹ̀ gbé wá náà ibi ẹni àtẹnità ló lè gbé wá ìjọba wò ló lè gbé wá mo wù rẹ̀ ìwọ́jọ́ ti bá wà lọ́dọ̀ Aisha ẹ ń fẹ́ gbà sọ fún mi ẹ ń fẹ́ fún mi lọ́wọ́ ẹ ń fà ìrẹ̀lẹ́ yìí tó kàn sọ fún ẹ náà nù àbíta àwọn ìyá Umu Salama báyìí wọ̀ ẹ̀fọ́ létí ni wọ́n jọ wà tí a sọ àlẹ́bí òfin tó mẹ́ inú àwọn èkú ti dùn bó ṣe jọ́kẹ̀ tí wọ́n jí wọ́n bá ọmọ sálámà yìí pé arúgbádọ̀ lọ bó sáyẹn kàlẹ́mtìyí kàlẹ́mtìyí ẹ̀tì bá mi sọ̀fà lọ rí ẹ̀ ó ní wàlọ́ọ̀yì kọ́dí kàlẹ́mtìhú wọ́n lábi yẹ kó lè ṣe yàn wọ́n láì mo ti bá sọ̀rọ̀ fún ah, ẹ̀

كل من الناس من أراد أن يودي على صلى الله عليه وسلم هدية فليوديها في الرواية مين فليودي إليه حيث كان من بيوت نسائه gbogbo tó bẹ̀rẹ̀ ti wà lọ́dọ̀ ìyàwó rẹ̀ wọ́n mọ̀ dálé wọn rú àà ìwọ ni ọba ni kọ̀lẹ́tì àwọn ará àtàwọn àwọn èèyàn tó péjọ sọ́dọ̀ wọn kékeré bóòtù ni ó ní wà láì bó ti bá sọ wọ́n lọ́mí ọkùnrin sí àkọsọ́ ọ̀gá fún mi o ah. musa mọ́ni ẹ̀ tó sọ̀sọ̀ níbo tó wá tó rọ́ọ̀tù kẹ̀lẹ́ kẹ̀lẹ́ tó sọ̀sọ̀ ó ti sà á ń sàkópa sọ́dọ̀ ọmọ sàlámà ìyàtọ̀ àmà bẹ́rẹ̀ ọ̀gbìn wọ́n ti sọ̀rọ̀ sọ́bọ̀ ẹwù lọ́tẹ̀ ẹ̀ ti wà fún mi létí ṣe rí bóyá ẹ̀gbọ́n mi yé àlẹ́ lọ mọ́sálásí ẹ̀ kéde ní mọ̀ sọ òkun yóò gbé tó ti pù ni ṣẹ́ni tí yorùbá ti lè di kọ̀rẹ́tì tó bá ti kọ̀tẹ́ bá ti lè kọ̀rẹ́tì àwọn èèyàn látẹnu yín tó dórí mímbà yìí wọ́n ti gbọ́ yé man arada an yudiya li rasulillahi sallallahu alaihi wasallam hadiyatan falyudiya ilayhi so aisha bi kẹjọ wa anabi ba ni iwa ti umu salama sọ anabi ni ya umu salama ya umu salama láti òde ni fi aisha umu salama ma fi ọ̀rọ̀ aisha pọn mi lẹ́nu ojú ẹbí sì máa ń ba gbogbo wọn tó ló mọ̀ pé ọkọ àwọn ẹyin ni hmm. tó tẹ́yìn tútù tọ́jọ́ pé ẹlẹ́gẹ́ ni torí pé àdéhùn kan náà ni pé gbogbo ẹni tí bá ti ń tìka lára rẹ̀ fara ní àdẹ́bì owó fara ní ọmọ sáfẹ́ ẹ́ àrùdù bí láì ní adára sọ́sọ́lá ọlọ́gbọ̀bá wò mo fi ọ́ wá sọ́ra ń bí oṣù tó lè tààyà téèyàn mi ní tòótọ́ ṣùgbọ́n àdẹ́bì rẹ̀ ni mẹ́jẹ̀ ń kọ̀ṣẹ̀ lára rẹ̀ o mo débi dúró nígbà lẹ́mọ́ àwọn ìkúdé ọmọ sáfẹ́ ah ẹ̀ẹ́ eh, ó dára kọ̀sọ́ kẹ̀kẹ́ ẹ̀sá fi ní ilẹ̀ báyìí ìlè fara ní àdẹ́bí kọ́lọ̀lọ́lọ̀ fara ní mí nìkan iṣẹ́ ẹ̀rẹ́ ó ní àkò sí pọ́blẹ́mù kí làbà tó ṣe wọ́n bá koríkorí wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé Fátímà ó ní fẹ̀rẹ̀ṣẹ́ ìdí kékeré olólùfẹ́ ọmọ rẹ̀ kò sí nípa kẹsìlẹ̀ ọwọ́ rẹ̀ kúrò ìyàwó Fátímà jẹfàtí mọ̀bẹ̀rẹ̀ sí òṣèré ẹn kò síwá inú ilé ilé aláyọ̀ ni kò síwá alákòóso kankan ṣùgbọ́n gbogbo anáà lálẹ́tọ̀ ní sì ń dún yàn nígbà wọ́n ti dùn ọ́tàwá ti sọ jáde amọ̀ wípé ó kéta fún wa bàbá rẹ̀ níbi rẹ̀ pọ̀ ojú rẹ̀ ni ọ́ ọba sọ̀rọ̀ sí ọba gàjìnà wẹ́ẹ̀rì ìṣó lórí ọ̀rọ̀ àdúgbòsẹ́ báyìí àdúgbòsẹ́ báyìí àdúgbòsẹ́ báyìí kí ni nǹkan náà gbogbo tí àdúgbò bá ti fẹ́ pinnu olé

ọba dìde ọba lọ bá alẹ́sùn àtàlá mo ṣe lọ́dọ̀ bàbá rẹ̀ ọ̀sán sàfọ́nà mi àdàbí mi fúnra ní kò lè pé ìnànìsá àrùsọ́lẹ̀mì ilẹ̀ ìkì àwọn ìyàwó rẹ̀ ní ara mi fi ọ yẹrẹ bàbá mi kí ni tí ẹni kí n sọ fún yẹn ṣúdínẹ́kà lọ́ọ̀rà yà ádìlà fìbí ń fi àbíkọ̀ hafa gbogbo wọn panupọ̀ wọ́n ní àwọn ń fọlọ́ǹkọ́ ọlọ́run máa jọ báwọn kí déédéé bọ̀ ọ̀rọ̀ àìsà méjì ọ̀jẹ́ pé gbogbo dáwọn ọba máa pinnu olé ìyára rẹ̀ ló ti máa jáde wá sọ́dọ̀ àwọn déédéé lòdì náà àwọn fẹ́ kí déédéé wọn máa kárí ó sọ̀rọ̀ máa dorí kodò àdébí ò tún sọ́dì àdébí wọn sọ fún ìyàwó apá tó yìí pé àtúnṣe bí náà máa rọ̀ṣẹ́pù nínú wáyà mi hàtúnṣe dínà máa yòó ṣe gbọ́ àbá àbú ìrẹ́ Fátímà tí bàbá rẹ̀ bá ń fẹ́ nǹkan kankan tó o ti mọ̀ pé ẹni ọlọ́run bàbá rẹ̀ kéé tó ń fẹ́ ẹnu tó o ti mọ̀ bá fẹ́ràn rẹ̀ ah, ó ní tí bàbá mi máa ń fẹ́ràn mi náà bá yín fẹ́ fa àṣìbì àṣà yìí tí mo kẹ̀lé fi fèsì lórí ọ̀rọ̀ ni wípé máa bá fẹ́ràn àṣà ah. ṣe jẹ́ ìfẹ́nu ó ní tí mo ń fẹ́nu ṣọ́ra ìfúwọ́n sọ ṣùgbọ́n bá ń fẹ́ràn àyíṣà àà ah, ah. ìyàwó fátímọ̀ sọ ọ̀gá méjì bá lọ bàbá mi wọ́n ni máa máa fẹ́ràn àyíṣà ẹni ọlọ́run fún kọ̀ǹtró ni wọ́n padà rí wọ́n bá wọ́n bá wọ́n bá wọ́n bá kú. jẹ̀mọ́ àwọn ìṣiṣẹ́ kan máa ń bá wọn máa fa ìṣiṣẹ́ náà ni ayọ̀ pé bàbá mi mọ̀ ń bá lò wọ́n èé gẹ́ẹ̀tì bí bàbá wọn bá ti rí sọ́nà tí sì máa mú wọn títí ìmá mú wọn kọsẹ̀ ó kú ọwọ́ bàbá náà ọmọ náà sì gbọ́dọ̀ jẹ tó ní pípọ̀ eh, eh, eh, Ibn Rajab al-Hanbali ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan tọ́jà pé mujabu dáwà ni ọ̀rọ̀ sàmà kàtọ́ Allah ìyàwó Fatima bá ah ẹni ò ṣíbù ma tó ṣíbù ya àbàtà ìyá bá mi wà láìmù nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ àwọn ìyàwó ti kúrò àwọn jọ ìyàfẹ́ fún ilé ti ah Fatima bóò ni tó ti bá ah, ti bá tọ́ onímọ̀ ti bá ojú bá rẹ̀ tọ́ ìbàdàn kí ni wọ́n fọ́ létí wọ́n ní kí máa nífẹ̀ẹ́ tán bá nífẹ̀ẹ́ sísì wà ìjọba mi sọ̀rọ̀ fine àti gbọ́ ọwọ́ àbánilọ padà onílá lá àríṣẹ́ ilẹ̀ ìwádà ọ̀rọ̀ jíò ìhádàlmọ́dó ìní pàṣọ́rọ̀ bá mi kí n sì ní tọ́rọ gbogbo bá wojú ara wọn pé ẹ̀ eh. jẹ́ bí obìnrin eh, lérí àríwá àti bàbá ọmọ bàbá rẹ̀ tẹ́lẹ̀ irú àwọn obìnrin báwọn ni a báyìí ìyàwó Zainab wọ́n bá panukọ̀ pé apá kan ní ìyàwó Zainab lọ́lọ́ fún rẹ̀ ọ̀rọ̀ míì ní wípé náà wọ́n panukọ̀ pé ìyàwó Zainab ìwọ ló túkù tó sì jẹ́ ìyàwó sàbí pé wà ká ní pẹ̀lẹ̀ bí tù sàmì ní nàfàsánà bẹ́ẹ̀ sì ni Zainab yìí olótún máa ń lọ́dọ̀ ẹni tó ń tó lọ́lá lọ́dọ̀ ànábì tí máa bá mi ta kan náà kí sì ní tọ́fà ùmẹ́yìmọ̀ ló kọ ìyàtọ̀ ìyàwó Zainab bàbá tó bí bàbá nàbí òun náà ló bí ìyá tó bí ìyàwó Zainabu umaima bíbà abdulmutalib muhammadu ibnu abdullahi ibnu abdulmutalib zainab bíbù umaima bíbù abdulmutalib fain ìwọlọ́wà lọ ìyàwó Zainabu ní fain kò sí wàhálà àwọn ọ̀nà yanjú àwọn ò sì nàbá ìgbìyàn bá nígbà wọn bá bá sàṣọ́lá lọ́dọ̀ ìyàwó àyíṣà wọn ló tiẹ̀ ó tiẹ̀ ó tiẹ̀ dá báwọn. ya Rasulullah inna azwajak yanshudunaka Allah al-adla fi bíntì Abi Quhafa ìyàwó Zainabu wà sọ pé fi bíntì Abi Bakr tó ti di ọjà owó wọn dákọ̀ bàbá Abubakar Bakir olólùfẹ́ ànábì ni wọ́n sì bẹ̀rẹ̀ gbà lọ́dọ̀ àbí ìtẹ́wù yẹn wọ́n ò fẹ́ sọ nǹkẹ́ tí ó tún wá máa jẹ́ ànábì òtún máa lékún nífẹ̀ẹ́ àwọn tánàbì fẹ́ sọ pé báà náà mú ẹ̀tọ́ wa lọ́tọ̀dọ̀ wọn àwọn ìyàwó rẹ̀ wọ́n ní kọ́ jọ déédéé tó ń ṣe pọ̀ ṣùgbọ́n kọ́ ọba ní fi déédéé kún déédéé lórí ọ̀rọ̀ ọmọ àbí kọ̀ háfà àdàbí ọ̀fìsì yọ́ṣà náà wà ní ìrìndì ìgbọ̀ pẹ́ ìyàwó àdéhùn náà bá ní hmm, mo ti mọ̀ pẹ́ẹ̀ ní sọ nǹkan kan wọ́n wá sọ kẹ́límà ìyàwó sọ́kọ ni ìdá barakat bintu Abi Quhafa laki fakhidaha ila akhir hadha al bá náà ní wípé ó tó kẹ́ mọ́ mọ̀ níta ìsinmọ́ ńgbà iṣẹ́ àbáti ti tàn lẹ̀ fún ẹ̀yìn mọ̀ níta ìsinmọ́ ànábì sọ̀rọ̀ sọ́lá mi jẹ̀mẹ́rà ibi ṣẹ̀tọ́ ń gọ sí láàrin ọkùnrin àti obìnrin ọ̀yẹ̀ ká mà ọ̀rọ̀ sírẹ́tì kèé dùn ọkùnrin tó àti àti àti ọ̀rọ̀ wà láì ló ọkùnrin jù náà ó tún nàìjú pẹ́sọ pé orí dàbù tó wá lórí ẹ̀dàbùdà èmi ọ̀bá ibà èmi ọ̀bá ibà ẹ̀ẹ̀kan wọ́n ti ẹ̀ wọ́n ń pẹ̀nà kó ń wo ìgbìn ìfẹ́ náà yọjú bàbá bí ti ń sí ìsìlọ̀kẹ́nu ọ̀tí bí ìyàwó jẹ́nàbù fi ṣe sí ànábì lẹ́nu ní ẹbàtàgbà ìyàwó Àìṣà ọ̀rọ̀ ìpọ̀ ìyàwó ìṣà wọn wá ní wà kóńtò arúgbó rọ̀sọ̀ àsálám yẹ sá nílùú mo wá wojú ànábì pé sáà nàbí oṣù yọ̀ǹda kí n fèsì báyìí mo sọ àwọn ojú ànábì kí lọ́rọ̀ ọ̀dà kí n fèsì títí tí mẹ́rin mọ̀ wípé tí n bá pè jà nàbí òní bínú bí ìyàwó ìṣà náà ti bẹ̀rẹ̀ nu kó o ṣe ọlọ́run sáà jìyà kẹwàá ni wọn bá fèsì ara wọn nígbà tí ọkọ rẹ̀ tí ò sí irú rẹ̀ tí ó fèsì sallallahu alaihi wasallam wọ́n ni hmm, ọ̀kárẹ̀ ọmọ Abubakar bàbá rẹ̀ náà mọ́ta títítí àtà àkàtà ti ha kí ìyàwó Aisha tí wọ́n fi wọ́n fi omi wọ́n fi oúnkàlùkù sọ̀tẹ̀ náà nípe èmi ṣe bí bàbá rẹ̀ jẹ́ ọ̀rẹ́ ànẹ́bì fine ẹbí rẹ̀ ní àti ẹ àwọn tó ń gbọ́ra jù ní lọ bẹ̀bá wa jẹ́ bí ń kọ́ innamal mu'minuna ikhwa

mọ́dìjú fẹ́sẹ̀rẹ́sì o torí pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ náà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbà aslan awambo adúgbò fẹ́ mú wá wà pẹ̀lú àwọn méjèèjì tí tí tí tóbi ní wípé ìyàwó Zainab wà mọ̀ tí ó wù mọ́ ìyàwó ìṣà tó wá ń dọ̀rọ̀ lẹ́ẹ̀ lọ dọ̀rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ sí ìdíbà àwọn àfa wa ni ẹ ọ̀dàlẹ́ àdìsí kí ló lè mú ànẹ́bí mẹ́sẹ̀ tí àwọn ìyàwó rẹ̀ ní ó ṣe tí ó jìta bú mẹ́ wọn ni ága lẹ́yìn àmì àfìlẹ́ àti kọ́ra máa àyẹ̀tà àrọ̀bù lè àfíyà kèròsínú wà lápẹ̀lẹ́ ẹ̀dá kéèyàn ọmọ fi sísẹ́mù ọ̀nà àrùmọ̀kọ̀rọ̀ yìí ọmọ fi ṣe fáyín bara ilẹ̀ àwọn ìyàwó rẹ̀ nígbà ẹ̀kọ́ ọ̀nà bíbí àwọn òtù bọ́yé bá àbí ìlú bọ́yé bẹ́ẹ̀ fáyín bara wakọ́ kí mọ́mọ́ bó rí mímbà ní ẹjọ́ ẹ̀yára gbájú ẹkú náà wà ó àárọ̀ yín o ẹjọ́ àǹkárá ti sú wa o àẹgbẹ́ kí ni wà kí ló dé ná ẹjọ́ ẹ̀yìn ti géètì táyà ọkọ̀ wa ti fẹ́ godó ẹ pààrọ̀ ẹ tí ẹsọ́pẹ̀pẹ̀ kú là ń kú lọ sáwọn ẹlẹ́wà mẹ́ ń bíbà ọ̀sẹ̀ wo olóyin máa ń lé o ẹ̀sìn ọ̀pọ̀ àwọn ẹlẹ́yẹ jẹ́ mi lórí mi ń bà ní. ìdọ́gbọ́n ti bára kẹ́ńdà àdàbí ọlọ́wọ́ sì ní ṣe sọ̀rọ̀ wa sọ̀rọ̀ bí wa sálámù àlẹ́ ọmọ ọmọdé mọ́ wá gbé bọ́ọ̀dù sàtẹ́lẹ̀ àwọn ẹbí mi ọ̀nà kéwulé wọ́n lé lọ́ndrẹ́dì wọ́n ụmụ wọ́n mú ọmọ àti bílẹ̀ wà tí ilẹ̀ bá ti ń sú lọ báyìí àyà níbi ìmọ̀ ẹ̀dà òkè ní pé kí ni wọ́n tó jẹ láyé rẹ̀ tí pẹ́tipẹ́ ló ti rí báwọn lábí sọ wípé ọbẹ̀ ti sàárà ọlọ́run ọpẹ̀rẹ̀ ó ti lọ́bẹ̀ ọwá pe àwọn èèyàn sí tí wọ́n máa bọ́ wọ́n sọ́bẹ̀ ọwá ládùá ní ọgbà àdúrà

gbogbo ẹni obìnrin tọ́pin bá fi dáadáa bá lò ní gbọ́dọ̀ ṣe rán wa pé kàṣẹ sí wọn látàhà ní sàfẹ́làm tí obìnrin ọ̀bá yẹn gba dáadáa yẹn tóun padà fi àìmọ́ọ́rẹ́ bá lò òní ọ̀ka bàbá kan kí lè rí wa. ìyàwó ìṣàmì àrọ́jà tán àwọn àbá náà wà nílò fa ó kọ̀rọ̀ ìsìràfà ti pọ̀ mẹ́ àti ìwáyà yìí kásàkù ní Fátímà ó ní ìrẹ̀ ìyàwó Àìṣà àdínsà ló mẹ́rin ọwọ́ ìfàfà wà ní àmìrí ọ̀rọ̀ ànẹ́bí ó ní ya Rasulullah ìrànẹ́bí ẹjọ́ ọkọ̀ mi wá ti sọ mo sì fẹ́ kọ́kọ́ mi ni kí ló kápẹ́tì ẹ̀sìn àá ọkọ̀ mi da ní pé èèyàn ṣe pé ọkọ̀ èèyàn rẹ̀ nípa náà dáadáa kìí bẹ́bí ìpamí kìí sí àjẹmí ṣùgbọ́n òní pọ́lọ́dù kan pẹ̀lú ẹ̀ ó lòun wà níwájú ìtajọ́ kan ọkọ̀ òun wá ń bọ̀ pẹ̀lú àwọn èèyàn tí ẹ̀pọ̀ tí àjọ rẹ̀ rẹ̀ fẹ́ ìdàhúwà àkùbáwò rìjáàlì mẹ́ńzọ́rọ̀n ṣùgbọ́n nígbà tí ọkọ̀ mi ẹ̀yọ́ lọ́ọ̀kan báyìí ilé wò lẹ́ẹ̀mejì pé ah, ọkọ̀ tèmi nìkan ni wọ́n ń rìn báyìí láàrin gbogbo àwọn èèyàn ó nìkan ni ọ̀fáì kí wọ́n ti ẹ̀mọ́ pọ́kú èèyàn dà abẹ́wò ọkùnrin bí ti dá lọ́kùnrin lọ́ọ̀kan lọ́ọ̀kan mú ma bẹ́bí ipa ṣùgbọ́n kéèyàn wá ti ẹ̀rọ pọ́tẹ̀ kíkí kéèyàn máa wá sí anẹ́bí ní dúótì dúótì o ti tú wọn ò ẹgbà mọ́ ó sọ̀rọ̀ mi àtẹ̀rù dínà rí àdì kọ́ta wọn sọ́ọ́dà oko tó fún ọ̀ọ́dà padà tó fi ṣe márùn rẹ̀ ah, ó ló ọ̀dà padà ó sọ̀rọ̀ ni wọ́n lọ pè wá ìmọ̀ akọlẹ́ ìròdó ní à kò sí tọ́pá tí ọkọ̀ sí mọ́ kí mọ́ kó lọ afẹ́ sí ọ̀dà dúkìá ọkọ̀ padà ọba lọ fẹ́ lómi ó túnbọ̀ yàwó Aisha ọ wá lo ìborun ọ̀rẹ́ẹ̀dì ó ní ìyàwó Aisha ó ní ẹlòmíì tí padà fẹ́ ìwọ wo owó mi ní ọba kọwọ́ rẹ̀ hàn wọn mọ́tàfà gbé àdúgbì ní ká lo obìnrin eléyìí kankan ẹ̀ tí ẹ ti ẹ̀rí àwọn ọkùnrin èèmọ̀ lọ́rọ́ wọn o ìyà tí ó fi ń jẹ́ لا أدري أدراوها أشد خبرة من خمارها بي ìborùn tó eborí inú pupa jù ní o bọ́wọ́ rẹ̀ lọ́dáràn jẹ̀jù ní ìfẹ́ mi tí múnú méjèèjì àwọn ọkọ rẹ̀ ti nàjú ọkọ èwo ọlọ́kọ̀ mi ó ọbẹ̀nu ẹ̀ sọ̀rọ̀ ní àrẹ́bí rájá mọ́ padà fẹ́ ah, láti bí kọjá bó kò bó bèé bá lò yọmọ a. bèbí fàyàn lórí ju gbogbo ẹ̀ lọ ọba mú ètí àsọ báyìí wà iná máa máa wù mí fún láti sọ gbogbo dọ́lọ̀ bí ń ṣe lọ́kùnrin náà ni sóbè jù báyìí náà lọ kèé tó ń le à ń sọ́rọ̀ ní wọn lọ pè lọ àwọn máa ń jọ pin ìdí àwọn ẹ̀tọ́ sọ́sọ́sọ́ rẹ̀ yóò pẹ́sà sẹ́lẹ̀ èyí tó fi kàmì ní àbùkù jù ní pé ṣẹ̀ẹ̀kan sọ̀rọ̀ ní àdí àrẹ̀bí ní ọ̀sọ̀bẹ́ ò ó náà sọ́bẹ́ ẹ̀dá ó ní mọ̀sọ̀bẹ́ mọ̀sọ̀bẹ́ ah, ẹ̀sọ̀bẹ́ ó ní àmìsàsàm ìní ìlà àǹfúdò ha nẹ́kùgbọ̀lá tí wọ́n bá fẹ́ kí ìyàwó ẹran bí ó ṣe ń láhùn kí mẹ́lẹ̀ bébì tẹ́ lónú wàlàkínà náà ṣì tún torí tòrí fàá náà ṣì tún ni obìn kan tí ò gbèjẹ́ ni ọgbẹ́ ní ń dá kò ní èkú méjì tí máa bú mi ju pé a pọ̀ kábàámọ̀ ìmọ̀ tí mo wọlé rẹ̀ bí àrífà àmọ́ da lọ́kùnrin o àrífà àmọ́ da o ó má pẹ̀lú obìn kẹ́ẹ̀ẹ́ bí ipò wà lẹ́ ọ̀gá tó ni abádórí ibùsùn

òun náà nínú wàrùn gbogbo àárọ̀ wà tí wọ́n pa fún Farodak kọ̀dá ọ̀tá kọ obìnrin o nígbà wa kọ obìnrin o àbámọ̀ wa dé wọ́n wá ń sọ wípé mọ̀kábàmà nàdámọ́tà nìkúsà iyì lámà bọ́dà tìmínì mọ̀tọ́lá kọta nàwà ìgbà àyàwó mi tọ̀lọ̀tán ọwọ́ dàbí ìgbà tí wọ́n ká kó lójú mi ah! فكانت جنتي أصبري أصلي جنة مني فخرجت منها موسي قوم بلو سجن كآدم إن لجا بالضرار أرام ضرار أرامي أتاتي آدم تاني يوم جيسو تو جيسو تو كل هذه جنة جنة بلو أما بني وكنت كفاك إن عيني أمدا مواد مواد بيان تو مغنغوري دا تو في يوجو على رأي

wàlá kálà fi ìdìyà ìlà ìjìhárì kódà tí ilé ṣe sùúrù láti mú ìfẹ́ rẹ̀ dùn mọ́ ó súnmọ́ kọjá pé ń padà bló ara mi dànù ni ẹ̀sìn wo wàlá ọ̀rọ̀ bìyà bìyà bìyà bìyà bìyà wà kọ́rọ́ kápẹ́ wọn bá ṣe sùúrù ni làkánà làhá àlálọ́kọ́dà ní ìlẹ̀kìyà kí n sì gbá obìnrin pẹ̀lú tí ẹ̀mí lè fi sọ pé kí n kílẹ̀ ó sì pé ní o ọjọ́ àpàrà sọ àwọn ọ̀rọ̀ yòókù tó fi sọ ṣùgbọ́n tá a bá padà ti bí n tí sọ ibùdó wà wí Ànábì sallallahu alaihi wasallam sọ ọkọ fún obìnrin kan tó jẹ́ mọ́mìnà gbọ́dọ̀ máa kórìíra ìyàwó rẹ̀ rọ́bì àmìnà àfàr tó bá jẹ́ pé nkẹ́kẹ́ lóbìnrin yẹn ń ṣe tí ọ̀tẹ́ lọ́rùn kọ́ máa fẹ̀ ń tí ń ṣe tí ń tẹ lọ́rùn kọ́ máa fi parẹ́ gbogbo obìnrin yẹn ṣe nínú. tóbìnrin bá ti wá rí bá wọn lápapọ̀ á pé ọlọ́run dá àwọn obìnrin níbi egun ẹ̀fọ́ à wọ̀nyí na àwọn tí wọ́n ti gbúlọ̀ yàrá èyí tó sì wọ̀dù níbi ẹ̀fọ́ à lè jí bẹ̀ lọ́wọ́ òkè ibi ọwọ́ òkè lẹ́sìn dá àwọn obìnrin gbogbo ẹni tó bá ń tẹ́yìn láti na egbò ẹ̀fọ́ àyẹn àdébìnrin kàṣàrọ̀ ha yọ ọ̀kan ni wà kẹ́sìrọ̀ àtọ̀lá fún ha tí èèyàn bá ti lóhùn tẹ́ ẹ̀nà tí ọ̀kan ìtura yìí ni pé kò lè lóbìnrin ìsáwùsù bí nìsa yìí fẹ́ràn jẹ̀mọ́ ọ̀nà tọ́wájẹ́ shortcut tí èèyàn fi èrò táàbí ọ̀ma ká fọ́ọ̀mù àtàrẹ́ kọ́lọ́mọ́ ṣe tẹ́sì usage àwọn òtí mọ̀rọ̀ kùtà wọ́n fọ́ ṣùgbọ́n ẹ̀kùn ti dẹ́kùn láì lọ́sùn ayé dàgbọ́n lọ kò rí mú mi nílé lóko wọ̀lọ́ ìtí àbá ń tira dáa sí ìyàwó rẹ̀ ìbànújẹ́ òun sì lọ nítorí wípé àdúgbò fa jábù àníyàn yẹn áníyà òǹlẹ̀ntẹ́yìn dájókòó wípé máa bá ń ṣe báyìí èmi ọ̀nà máa ṣe bí ayé rẹ̀ fún ọ ìwọ wá máa bá mójútó lè ní mẹ́tẹ̀lẹ̀ ọ̀dárò dákùn àmà mi mẹ́tẹ̀ wọ́n rìn lọ ọ̀nà mi lọ sọ wá ríwọ ìwọ mẹ́lọ̀ ọ̀rùn èmi ó jí àpọ̀ dípò tó ìlọ́dún òrùn ìwọ wà bí akásọ pé gbogbo ẹ̀ka ti ń ṣe báwọn wàláyé alọ́sọ̀tàlá yóò máa tó yóò sì màrínà lọ́wọ́ látọ̀dọ̀ sọ̀tàlá ìdá ìsáwòsí òbí nìsa ìkọyọ̀ ẹ máa ṣe dáadáa sí àwọn obìnrin yín o ẹ máa ṣe dáadáa sí àwọn obìnrin yín anábì sallallahu alaihi wasallam òun wá ní ọ̀gá òun dáadáa ó sì lẹ́ni dáadáa lọ́dọ̀ ọlọ́run òun náà ẹni tó dáa tí àwọn ará ilé rẹ̀ kò sì tẹ́ tó dáa tí ó èmi ànábì sáwọn ará ilé rẹ̀ nínú gbogbo ẹ̀yìn ọ̀fọ̀ yìí allahumma salli ala khalilik wa khatami anbiyaik ọlọ́dàkọ̀ bá ní ìsàlẹ̀kọ́ kí ànábì wa bá ní ìsàlẹ̀kọ́ láàrin èyí ṣàlọ́ àwọn ọmọdé tó tó kọ́rọ́ dímà àátẹ̀síwájú bí àwọn nǹkan míì tó ní bá ti pẹ̀lú àwọn kàtà ń bábọ̀ nǹkan àti ní ọmọ rẹ̀ bá kìíyà alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمتنا أوصيكم ونفسي بتقوى الله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 عند قرب وفاة رسول الله صلى الله عليه وسلم في جمع ما جمع الله مثله لرسوله قط وما جمع مثله له بعد قال رسول الله صلى الله عليه وسلم استوسوا بالنساء خيرا وقد كان رسول الله صلى الله عليه وسلم المثل الأعلى في الإحسان إلى الأزواج أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها حكت لنا ما يحدث في بيت النبوة والحديث أخرج من بخاري ومسلم بصيحهما قالت أم المؤمنين إن نساء رسول الله صلى الله عليه وسلم كن حزبين فحزب في عائشة وحفصة أي بنت عمر وصفية بنت حيي والسوداء والحزب الآخر فيه أم سلمة نعم وزينب بنت جاش الأسدية وأم حبيبة الأموية وجويرية بنت الحارث الخزاعية وميمونة بنت الحارث الهلالية وكان الناس يتحرون بهداياهم بيت أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها فاجتمعت لكار صلى الله عليه وسلم وأمرت أم السلمة أن تخبر رسول الله صلى الله عليه وسلم أو أن يقول صلى الله عليه وسلم أصحابي من كان يريد أن يؤذي لرسول الله صلى الله عليه وسلم هدية فليؤذها فليؤذي إلى رسول الله صلى الله عليه وسلم حيث كان من بيوت نسائه فكلمت أم سلمة رسول الله صلى الله عليه وسلم في هذا الأمر لكن رسول الله صلى الله عليه وسلم ما تجاوب بشيء حتى رجعنا أي أزلنا صلى الله عليه وسلم إلى أم سلمة فكلمنا وهل كلمت رسول الله صلى الله عليه وسلم قالت نعم لكنه لم يقل لي شيئا قلنا له قلنا لها نعم إذا رجع وإذا جار عليك فأخبريه مرة أخرى رجع صلى إلى أم سلمة فذكرت رسول الله صلى الله عليه وسلم مقولتها الأولى وسكت رسول الله صلى الله عليه وسلم أيضا حتى في الثالثة فقال رسول الله صلى الله عليه وسلم يا أم سلمة لا تؤذيني في عائشة فقالت أم سلمة اللهم إني أعوذ بك من أذى رسول الله صلى الله عليه وسلم إلى أن أرسلنا إلى فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم وقلنا لها قولي لأبيك أن أزواجه ينشدن الله العدل في بنت أبي بكر فعلا توجهت أم فاطمة رضي الله تعالى عنها أرضاها إلى الرسول صلى الله عليه وسلم وكلمته في هذا الموضوع لكن ماذا قال صلى الله عليه وسلم قال يا يا فاطمة أتحبين ما يحب أبوك قالت نعم فقال رسول الله صلى الله عليه وسلم فأحبي هذه وفي رواية أشار صلى الله عليه وسلم إلى عائشة فأحبي هذه قالت فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم إني أحب ما يحب رسول الله صلى الله عليه وسلم إلى آخر هذه القصة عباد الله وهكذا كان خلق رسول الله صلى الله عليه وسلم مع أزواجه وصبره معهن وإحسانه إليهن ومعاشرته معهن معاشرة معروفة صلوات ربه وسلام عليه كيف لا فهو أتقانا لله وأخشانا له وأحسننا خلقا لأزواجه وهو خير هذه الأنام بل خير الناس بل خير الثقلين بأجمعهم صلوات ربنا وسلامه عليه اللهم صل وسلم على هذا النبي الكريم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وصلاة الله وسلامه على رسول الله وبعد فيا عباد الله اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمتنا إن رسول الله صلى الله عليه وسلم قدوتنا في كل شيء أمرنا ربنا سبحانه وتعالى أن نعاشر أزواجنا بالمعروف فكان رسول الله صلى الله عليه وسلم أفضل الناس في هذا الموضوع وأحسنهم خلقا في الإحسان إلى الأزواج وقد آنت من الندامة من لم يأتمر بأمر رسول الله صلى الله عليه وسلم بين الأزواج أو بين الزوجات ففي قصة فاطمة التي أتت أم رسول الله صلى الله عليه وسلم وهي تريد فراق زوجها لأنها كرهت منظره يوم رأته بين الرجال مقبلين عليها لكن حذرها صاحب النبوة وزجرها ولم تنزجر نبهها ولم تنتبه وعظى ولم تتعب نصعها ولم تتعب إلى آخر قصتها وما أصابتها من الندامة وكذلك ما حدث لفرزك حين طلق نوار زوجته ثم أصابته ندامة كبرى حتى أصر بقوله فكانت جنتي فخرجت منها كآدم حين لجى به الضراء إلى آخر كلامه نسأل الله الذي لا إله إلا هو أن يعيننا على الإحسان إلى أزواجنا وإلى أولادنا وإلى عباد الله المؤمنين قاطبة وأن يجعلنا من عباده المتقين وأن يجعلنا للمتقين إماما أمتنا نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم وحد صفوف المسلمين واجمع شفاة المسلمين وردنا إليك ردا جميلا يا أجود الأجودين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا آمنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمنا بما لا نعاله فلا نعال الذنوب والمعاصي يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وسنى في ملائكته وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المكتوب القائل في مقولة الصلاة الثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل خليل الرحمن نبي التوبة نبي الرحمة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله الله أكبر لا إله إلا الله استوى استوى اعتدلوا سب الخلل استوى بين المناكب استوى استووا Thank you.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 هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم خالدون لقد جئناكم بالحق ولكن أكثركم ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع أم يحسبون أن إن المجرمين في عذاب جهنم خالدون لا يفكر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين الله سمع الله لمن حمده الله أكبر الحمد لله